tomorrow. báwo lára wọn sùn. ẹ farabalẹ̀ wọ́n ti ń feel better ah, ṣùgbọ́n dókítà ní kékeré rí àwọn ní ọ́fíìsì. Ah, ẹ jọ ibo lọ́fíìsì dókítà. ẹ tẹ́ ti wọlé left hand side yẹn máa rọ́fíìsì wọn. báwo lára chief okay at last máa yẹ pápá break down. wọ́n máa fún wọn lálàáfíà ṣá. àmì o ẹ báwo kí ló ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí n rẹ́jísà àwọn kìíní kí n ẹ́ńtà ìṣẹ́jú. dókítà jọ̀ọ́ ọlọ́run á tún ilé àtọ̀nà yín náà ṣe orí fífọ́ náà kàn ń pariwo orí fífọ́ náà ń pariwo dókítà. Uh, gbogbo ẹ̀ ló máa níyànjú uh, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nǹkan tó important ni pé uh, téèyàn bá ti ń fi bẹ́ẹ̀ kó tètè lọ sọ́spítù kó lè mọ nǹkan tó ń ṣe òun ẹ ṣé ìwò kì í ṣe ọmọdé mọ̀. ẹ àmọ́ bẹ́ẹ̀ bọ orí fífọ́ orí fífọ́ orí fífọ́ náà kàn ń pariwo ṣáá dókítà tí wọ́n bá yẹ ti ń dàgbà oríṣiríṣi ló máa yọjú. Mm. wọ́n máa wà ok it's ok. mo ṣúpẹ́ lọ́wọ́ yín sáà. ṣé ọkọ ti sùn sìn òun lọ́wọ́ máa jẹ́ wọ́n máa fi bẹ̀tẹ̀. ṣe sáà mo dúpẹ́ lọ́wọ́ yín sáà. in the carry out you know, tests eh, láti mọ nǹkan tó ń ṣe wọn kó má lè pé bóyá new thing apart from eh, nǹkan tó ti ń ṣe wọn tẹ́lẹ̀ ló tó ń ṣe wọn then a ṣe scan for yẹn ká lè mọ nǹkan tó happen kó má yẹ bóyá wọ́n ti lọ forí gbà nǹkan kan tó ń fura sí. Ah, ah. ṣé wọn sọ pé àwọn fi dìzì. orí náà kàn pariwo dókítà orí ni o orí ni o ọtọ kàn pariwo nìyẹn. it's okay elemental mẹ́lọ sí fún sí kẹ́lá mẹ́lọ ṣe lọ get am. ẹ jẹ́ fi sáré lọ dọ́kítọ̀ mm. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí o. ẹ take it easy ẹ. ṣe gan all right. Uh, next. mi ti jáde. kí scores. mo pass two fifty. two fifty. irọ́ ni jẹ́ kí n wò ìwọ nìkan tán. ẹ bá mi gbé gbá ọ̀pẹ o yẹ́yẹ́yẹ́ ẹ bá mi gbé gbá ọ̀pẹ. kí ló dé tó ìgbèrè dá mi lóhùn kí ló dé. mú mi mo ti pass nísìnyí bọ̀ níbo la ti máa rówó tí màá fi lọ school. olúwa tó ń ọlọ́run tó ṣe léyìí aláṣepé ni kò kí ń bẹ̀rẹ̀ nǹkan kó má parí ẹ̀ mo dẹ̀ mọ̀ pé orí bàbá ẹ̀ ó wà lẹ́yìn ẹ̀ látọjọ́ tí bàbá ẹ̀ tìjọ́ náà ní pé ọlọ́run tó ń bá wa gbẹ́rù yẹn dì sí ó wà ń bẹ̀ ó mọ̀ pé ìyàtọ̀ ní alákínkanjú obìnrin ni èmi náà níwọ̀n ẹ̀ràn gbogbo ipá mi ni màá sa láti rí ipò kàwé orí èmi náà tó tọ́ láì jáde àti ẹlẹ́yìn olùwàtúnyìn ó fẹ́ di dókítà lójú ẹ̀mí mi wà di dókítà ìwọ fọkàn ẹ balẹ̀. àmọ́ máa mi ṣé kò ń ṣe pé wàhálà yìí ti máa pọ̀ jù fún yín báyìí. ó yé mi ọmọ mi ó kú làákàyè ìwọ má ṣe ìrọ̀rùn fún náà ṣe ẹ̀ka nígbàgbọ́ fún náà ṣe àárá bàbá tó ṣe é báyìí. àlejò ńlá mo ní o ìyá tó yí ojú ẹ rèé ìwọ tó yín àtẹ̀gbọ́n rẹ ṣẹ̀san. Eyin ò tiẹ̀ fẹ́ gbà pé ní bàbá kan bí kankan mọ́ ṣé ẹ mà pé tí ẹni bá kú bí baba ẹni bá kú bàbá ní kù ọmọ ìyàwó ọ̀kan o ọmọ ìyàwó ọ̀kan ó yẹ kẹ́yìn ó lè máa béèrè yín àmọ́ ìrìn bá wí ìyá yẹn tó pè mí lọ́dọ̀ yín ó fi hàn náà. Ah, àbá kékeré kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé èmi náà wo ọ̀nà àtijẹ́ mi àtàwọn ọmọ yín ìyẹn ni ò jẹ́ kí yọjú sí ẹ má bínú. orí sọ èmi náà ò tiẹ̀ yẹ bínú sí ọ torí pé kí ni àwọn ọmọ tó kó sọ́dọ̀ yìí tó ń tọ́jú àtijọ́ àti mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ran ni géńdé ẹlọ́ méjì ó gbìyànjú lágbára ọlọ́run wo á jèrè wọn lágbára ọlọ́run á jèrè wọn ayé tẹ̀sìn ọ̀jẹ̀ ẹ̀yin ọmọ irú díẹ̀ tó ní sùúrù yóò jẹ́ ní tójú bẹ́ẹ̀ lọ ẹ̀lẹ́ mo rí ọ bẹ́ẹ̀ là ń bí ni sà mo ní kí n wáyọ̀ fún yín ni tóyìn ọmọ yín. ọmọ kan wá. Ah, rárá o wọ́n ti gbà sí iléèwé gíga yunifásitì. mi ì gbọ́ iléèwé gíga yunifásitì ah! ọlọ́run ọba mo mà dúpẹ́ o ẹlẹ́dàá mi mo dúpẹ́ àṣé bójú ẹ̀gbọ́n mi ṣe dáa bẹ́ẹ̀ náà lẹ́yìn rẹ̀ ó dáa ah! ṣé pé nínú ilé wa yìí nínú mọ̀lẹ́bí wa yìí àwa náà á wà ní ẹnjìníà a ní adájọ́ a ní lọ́ọ̀yà kódà a ní dókítà ìbò èmi mo wí bẹ́ẹ̀. ẹ ti ẹ ti ní àfi bẹ́ẹ̀ pẹ́ ẹ̀wẹ́jú ni tóyìn pàápàá ń tọ́ ọmọ sí ni pé kó wá ka mẹ́tì mẹ́sì náà mọ̀ sí. dáńtà kìí. àmọ́ kọ́kọ́rọ́ kan ló kàn bí yan àjájẹ́. wọ́n ní kán tó lè gbà sílé ìwé rárá a ní láti san one hundred and twenty thousand naira. one one hundred and twenty thousand naira. ọgọ́fà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà. yẹn ni mò ń bá káàkiri láti. ọ̀ọ́ àti ìwọ mẹ́sẹ̀ kó lè ọ̀nà jẹ. níbo wá mo ti lè rí èèyàn náà ẹ já sọ̀rọ̀ ẹ já fọ̀rọ̀ rora ẹni wo níbo mo ti fẹ́ rí ọgọ́rùn-ún ẹ̀fà lémi tó jẹ́ wípé owó tẹ́gbọ́n mi yá lọ́wọ́ jẹ̀sà níjọ́ kìíní àná ó ní mọ̀ ń san lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n fi ṣe owó iléèwé ìtẹ̀sán ẹ̀gbọ́n rẹ̀ abẹ́ gbàgbé ó ní mọ̀ ń rán lọ́wọ́ báyìí ni mọ̀ ń san padà kò sówó mo mo ti fẹ́ rí kódà gan béèyàn bá yá mi lówó ní ìsìn tó bá yá mi lẹ́gbẹ̀rún méjì oṣù méjì ní ń dà fún kó tó rẹ́gbẹ̀rún méjì ńgbà. ẹ bá mi wá ẹ bá mi wá ìṣàánú mi. sọ̀rọ̀ mi ò yọ ni àmọ́ rí ni ká ṣe ni wo ẹyin kò sígbà tá a dá sọ tá a rí lẹ̀ fi wọ̀ má jẹ́ lé ọ̀dọ́ ọlọ́kẹ̀rù dé kó ní máa tó ń ṣe mọ́ bí tí ìsìn ọba bọ́ sí tí ọba bọ́ sí ìtàfi wa máa yáwó kí téèyàn èdò ń gbèsè nǹkan mọ̀ ó ṣe sùúrù tó bá sì dẹ̀ mí ìkọ́ lọ. dádì kò lè possible ẹ wo ọ̀sẹ̀ mẹ́ta péré ló kù admission àfi close. ọmọ sí o kí lẹ́ẹ̀ fi mí pè ṣé ìwọ̀n màkà ọmọ ẹ̀gbọ́n mi ọmọ mi náà ni ni kò sówó ni níbo mo ti fẹ́ rí i àmọ́ kíní kan mo fẹ́ sọ fún ọ ìwọ ìyá àdóyìn bó bá ṣe é ṣe tẹ́ ẹ bá rí owó òun yá níbikíbi tẹ́ ẹ bá ti rí yá èmi kíní yìí wọ́n san àmọ́ ẹ sọ fún ọdún kan àbọ̀ lèmi ẹ san o kò sówó ń ta ọdún kan àbọ̀ níyìn ẹ san o. mi owó ti sú mi rẹ̀ ti sú mi ò mọ nǹkan ọmọkọ tí mo fẹ́ ṣe mọ́ báyìí àbúrò dáàdì ta ló bá fàtẹ rò pọ́n máa help wọ́n ní pé kò sówó lọ́wọ́ wọn pé gbèsè tí dáàdì jẹ gbọ́ngbà tẹ wà ní skul pé òun làwọn ṣì ń sọ tí wọ́n ti sàn tán in fact wọ́n ní tabatẹ̀ lọ ya ikú máa tó bí abẹ́ ọdún méjì káwọn tó lè rí san. Tóyìn wọn ti máa ń sọ fún ẹ tó bá ti ní ìdìkan bẹ́ẹ̀ má máa lọ sọ́dọ̀ family wa mọ́ yes ṣé orí gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún ẹ wọ́n fi ń kẹ́wọ́ ni o kò sí ẹbí tó fẹ́ help wa náà. yes. bọ̀dá mi èmi náà kọ mọ́mí ló ní ká lọ nítorí pé kò sówó lọ́wọ́ wọn. ok àbúrò fọkànbalẹ̀ ṣé bí mo sọ fẹ́ pé kò fọkànbalẹ̀ sórí èmi náà ṣe tí mo ṣe mi ṣe lásán yes sórí tí mo ti ṣiṣẹ́ yẹn mo máa ń dájọ ten ten thousand every month ṣùwárí mo máa bá dájọ mi sọ̀rọ̀ tó bá lè kó fún mi kóṣù tó parí ah, mo dé náà rẹ̀ tó pọ̀ èmi náà máa ṣe jámánjámá máa wá mọ́ ọ nǹkan tó ṣe kókó ni wípé aṣa sọ acceptance fees that's all and you be okay. but ẹni sùúrù bọ̀dá mi ṣé nínú iṣẹ́ pé àǹtí fún òṣè náà lẹ ti ń rí ten thousand dá per month. àbúrò wo ló kọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ṣòro ṣé tèmi náà ṣe yẹn mo fi ń wá kọ́bọ̀kọ́bọ̀ ni ó dẹ̀ ń favour mi díẹ̀díẹ̀ wo ló mọ̀ pé graduate ni mí náà mo ti submit applications kò síṣẹ́ mo ṣe máa máa dọ́gbọ́n sí ni máa máa fi wá nǹkan jẹ ẹ àbúrò ẹ fọkàn balẹ̀ tó ti gbọ́ sórí èmi náà tí mo sọ pé mo máa wá gbogbo ọ̀nà láti make sure pé o ṣe tán school mo mọ̀ nǹkan mo ṣe nà alice obìnrin yẹn tí òun bá ṣe tán ní school tó di graduate nsìn ṣe mo pé yẹn obìnrin máa ní opportunity gan ẹ̀dẹ̀ máa ní luck kó dẹ̀ máa wo ó lè jẹ́ pé ìwọ gangan lọ́nà máa lò tó máa fi gbẹ́ gbé wa sókè. yes bọ̀dá mi bẹ́mi ṣe máa ń gbọ́n ó ní pé kò yìí tì láti lọ skul o èèyàn máa dé skul nsìn èèyàn máa ra gbẹ́ èèyàn máa ra wo èèyàn máa ra handouts èèyàn máa ra textbooks èèyàn ṣáà máa róúnjẹ. Tóyìn fi mọ́mí sẹ́gbẹ́ kan ṣé bí mo ní pé kò máa lọ skul pé máa já gbogbo ọ̀nà kan máa fi bá ẹ ṣe pé o lọ skul yẹn jáde tó bá dé ń lọ báyìí wàá máa rí mi lẹ́yìn ẹ̀ ni it's a promise now fọkànbalẹ̀ I promise you that. Is that a promise? Yeah. Are you sure? Yes. Is it for now? àmì kí ló wá ṣe títí jẹun títí jẹun. ẹ wò ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló wà nílẹ̀ sẹ́yìn ti jẹun. ìgbé sílẹ̀ ẹnu òfin bẹ́ẹ̀ láìpẹ́ oúnjẹ. ẹ ẹ fi bẹ́ẹ̀ láìpẹ́ oúnjẹ o ẹ wo ọbẹ̀ láti mọ̀ sí ìdẹ̀ta ó ṣe wà ní ṣé kí n bá yín tẹ̀ bá sí. ọbẹ̀ ńlá ṣá lọ ṣá. ó máa lọ ah, ẹ tẹ̀lé lọ. ẹ tẹ̀lé chief ṣe result. um, I have uh, not too something news for you, sir. Really? Oh, yeah, ailment kan tí Um, any ailment astrocytoma. Astro kí ni? Cytoma. It's a kind of uh, brain tumor. Ah. uh, um, this ailment is very common láàrin àwọn adolescent àti adult especially males. àwọn ẹ̀fọ́rí yẹn ló máa ń fà tó máa máa sún mi báyìí bí pé wọ́n pin orí yẹn sí méjì ni. yes ara symptoms ẹ̀ nìyẹn and eh, ìgbà míì èèyàn máa ní seizure ìgbà míì èèyàn lè faint. máa faint. òun náà ni òun náà ni sir ó máa ń fihàn ní erratic behaviour ń gbà míì. Uh, you know changing in behaviours and things like that ẹ pé ẹ lè wà kan lẹ́yìn. kódà lákẹ́ tó ṣe nǹkan míì tó àtẹ̀yìn fúnra yẹn máa gbé ṣé mi ni mo ṣe lè you know um, oríṣiríṣi ni nǹkan tó ń fà ẹlòmíì tó ẹ tó bá kó láti àyànjú ló máa gbà yín gbogbo tó tiẹ̀ ti ṣe sẹ́yìn. Mm-hmm. yes. Uh, especially stage tí ó wà yìí this is the second grade grades mẹ́ta ló wà. grade two. ẹ ti kọjá grade one grade two lẹ́wà yìí grade three grade two is deadly grade three is the deadliest. ẹyin ah, kí la lè ṣe ká lè mú kakọ mú mọ́tò kó má wọ three. ẹ eh, ó ṣe díẹ̀ náà àti mo mọ́lẹ̀ náà lè díẹ̀ torí pé kò kò ṣe kí ọ ah. a kàn lè manage ẹ ni ok a kàn lè manage ẹ ni um, ok sir ẹ eh, á ṣe ẹ ṣe wise scan fún yín pẹ̀lú MRI. Mm, a few things náà ni pẹ̀lú computer thermography ẹ má jẹun bọ́dà yín pẹ̀lú gbogbo àwọn um, gbogbo àwọn times yẹn mm. bọ́ mọ̀ pé kàn máa ń fẹ́ mọ mm. nǹkan tí ẹ máa gba treatment ni. láti bá àwọn bóyá ṣe ni ká remove uh, brain tumor yẹn through surgery something it's always the best thing but from this moment ẹ ní láti wà very careful sir. tọ́ni tó bá ti ń gẹ̀yàn lọ́wọ́ ń bọ̀ rúkà brain tumor ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ń yọ kúrò á tún máa grow bẹ́ẹ̀ ṣe ń yọ á máa grow it's uh, ọlọ́run ló máa gbà wá ṣá but um, from this moment sir ẹ má máa dá wà kẹ kẹ ṣáà máa ṣe nǹkan tó lágbára jù hmm. um, chief it's it's okay. no ah it's not okay chief news on the notes. Labi labi tori, come and hear that story. Behind all this glory, along there's a story. Labi labi story, come and hear that story. Behind all this glory, along there's a story. Story. I Ojo meta ni machine, story lance. behind all this glory there must be a soul èrè lọ́wọ́ tóyún àtúntò story every time tó bá tọrọ owó ni má sọ story from Lagos to Bayelsa wọ́n bá mi létí morista ọpẹ́lọpẹ́ pastor Chibi Joshua ló ní morista no condition is permanent bí mo ṣe jìyà tó bí mo ṣe jìyà tó ma woke ma to do kwe ma to so everybody serve ma to sáré jí bẹ́pẹ́ baba god help me mo ṣàdé ní jẹyẹpẹ story story story land story land ọjọ́ mẹ́ta ni màá ṣe láti bo pé. látàdúgbò yìí ni. tàwa fẹ́ rí. chief ni mo béèrè. ah sífù sífù sífò sílé o àti wípé ṣé àwọn gangan ni ẹ sọ pé kẹ ẹ wá tí wọn wá dá àkókò ìfún yín. wọn ò tiẹ̀ mọ̀ pé mò ń bọ̀ mo bá àánú wá sọ́dọ̀ wọn ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú. ẹ lè fojú kan sífò ògùn aládé gbọ́ ẹ lè fojú kan wọn a ì lè sọ àkókò tẹ́ rí wọn àfi tẹ́ bá lè padà wá. Ah, kí ni mò ń ṣe máa padà wá. ẹ ẹ padà wá. máa padà wá wàláì ọlọ́run ọba gbọ́ tẹ́ bá ti padà wá ẹ fojú kan sí tọ́lọ́run <laughs> ṣé tó ṣe wá pẹ́ yín tó báyìí lónìí. ẹ wọ ẹ má má bínú káàkiri káàkiri náà ni o. ìyá mo ti wò bóyá ẹ ní wá mọ́ ni. Ah, ṣé mo lè mọ̀ wà lọ́júmọ́ kan. ẹ bá mi kẹyọ kan. ẹ ṣé o. oṣù ti fẹ́ parí àbí. Ah, àwọn ṣe lọ díẹ̀díẹ̀ náà ni. akọ̀wé ọba mi ṣe alákòóso dé o. yálà jọ ẹ máa kó òrìn. ó jàre. yálàjọ mo máa fẹ́ rí yín. ṣé ò le. kó má bàa lè náà ẹ jókòó ẹ jókòó. mo máa ní owó mi kó fi tó parí. akọ̀wé ẹ mọ̀ wípé tí oṣù ò bá parí èmi ò kì í fúnyàn lówó àmọ́ torí ọmọlúwàbí tẹ́ ṣe màá fún un. ẹ ṣe gan-an yálàjọ àmọ́ ṣá mi mọ̀ bẹ́ẹ̀ lè yá mi ní ten thousand naira mọ owó yẹn tàbí pé twenty thousand naira. èmi kì í yáyàn lówó lẹ́yìn kí n fún yín ní ojú owó yín gan ṣé ẹ ti gbọ́. ó dáná yàrá jọ díẹ̀ náà máa ń tó nìkan nìkan. ó yá káàdì nígbà. É Yes, my dear. Yeah, he could go. The old mice, that's it. Uh, uh, báwo? Olútù sin Adé lémè abẹ́bọ̀. Ẹ ní kò sí problema. É, é káàbọ̀ lókùnrin ọmọ olóbìnrin kò rí bẹ́ẹ̀ ni mo bí obìnrin mo mí sẹ́gun padà mọ́ ṣùgbọ́n tó ṣe pọ̀ ní ẹ̀nà bí mo tẹ̀ àbí ẹ ok ẹ ok ọmọ nǹkan ṣé o sọ wà láàfin ọ̀rẹ́ ẹ eh, ok ẹ ìbàṣẹ yẹ mo máa tún yẹ màá bẹ sọ̀rọ̀ lọ́nà ẹ ẹ mo mú pàṣẹ lọ́wọ́ níṣẹ́ ẹ ló kí o ṣé màá yà all right bye. wọn ń béèrè yìí. mọ̀mọ́ hmm. kí lorúkọ ẹ̀. Ah, hmm, hmm, ìrántí ó kọ wọn ṣùgbọ́n wọ́n ga báyìí wọ́n pupa wọ́n pupa gan-an. Ah. ó pupa. olúwa mi obìnrin ni wọ́n. ẹ jẹ́ kó wọ́n lọ́mọ́. àwọn yìí. o ẹ pẹ̀lẹ́ o ìwọ lè mọ ọ lọdẹ. no no no no no ẹ dìde ẹ jẹ́ ìwà báyìí. Oh, no please ẹ dìde. ṣe sá. láti wo. látàdúgbò yìí ni sá. mi ì dẹ mi ì rojú rí ládùúgbò yìí o ah, gbogbo olùmọ̀ ni ìyá tó yìn ní wọ́n pè ní àdúgbò ní ọ̀dọ̀ èyí alágbọ́sà ni Ah, ládùúgbò iná ìyá lálùbọ́sà kọ́ ló wà ní kọ́nà ìsàlẹ̀ mẹ́. bẹ́ẹ̀ ni sà. ìbẹ̀ lẹ́yìn mi pé tó bí ọdún mélòó ni. Ah, a mà ti tó bí ọdún mẹ́fà sọdún mẹ́jọ. ó ti o ààrẹ tí ẹ rí ìpàdé rawari. Eh, kí ni ìpàdé olówó àti tálíkà. Eh, that's okay that's okay kí ni mo lè ṣe fún yín báyìí. gẹ́gẹ́ bí mo ṣe sọ ìyá tóyìn ni gbogbo èèyàn ń pè mí ládùúgbò opó ni mí. wá lọ́mọbìnrin kan tó ṣẹ̀ṣẹ̀ gain admission sí yunifásitì. ẹ mo mọ̀ nípa kan padà padà wá ní ká kó one hundred and tó di pé wọ́n gbà yín ni mo wá ń bá mo dẹ̀ mọ̀ pé aláàánú ni ládùúgbò wa inú jẹ́ ẹ̀tọ́ yín wá sá. à ń ṣe ìtọ́lọ́rọ̀ wa ìtọ́lọ́rọ̀ wa là ń ṣe hmm. bí èlò lówó ẹ̀. ó máa pọ̀ díẹ̀ one hundred and twenty thousand. agbára ọlọ́run ká yẹn agbára ọlọ́run ká. ẹ eh, ẹ eh, eh, pọ̀ báyò because owó ó ti yanjú mi kàn ní owó yẹn lọ́wọ́ lé bẹ́ẹ̀ tí tí máa ṣe ni pé eh, tó bá dọ̀la nírọ̀lẹ́ kẹ́ wàá gbà. ẹ bá mi sọ fún gate man yín sá torí yóò ní ó máa ṣòro fún yàn láti eh, rí. náà ẹ sọ fún èmi náà ti fọhùn lẹ́ẹ̀fún pé mi mo ní pé kẹwàá. ògbó ni ó yẹ tó bí ọdún mélòó ó ti tó bí ọdún mẹ́jọ. ah lẹ́sìn rí báyìí òpó ni ọlọ́run tóbi lọ́wọ́ ọlọ́run tóbi lọ́wọ́ ẹ̀bẹ̀ kò sí problem kò sí problem ọ̀la kẹwàá kẹwàá àgbà ẹ wò ẹ wá nǹkan ra fáwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń ẹ ẹ gbàgbé bẹ̀rẹ̀ àǹkọ́ fáwọn ọmọ. ẹ fáwọn ọmọ Uh, no, no, no, no, no, no, no, no, no, no, mind, no, no, mind, Chairman, fún mi dà. Bros, ṣe ti dé ni, ẹ jù ẹ fún mi ní time, tó bá dìrọ̀lẹ́, màá fún yín fún yín. Wọ́n náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu, àwa bí lánàá, oní tó bá dàárọ̀ yìí àtúndébí láàárọ̀ yẹn tó wá dìrọ̀lẹ́ àlàyé wọ́n ti ta fóònù ẹ̀ jẹun. ẹ wo ẹ jẹ́ n sọ fún yín bros ṣé rí àwọn kan ni mo jẹ lówó mo ṣe wá gbèjà bá mi ní ṣọ́ọ̀bù nìyẹn gbogbo fóònù tí mo kó sórí téèbù mo ṣe kó lọ nìyẹn mo wá promise yín bí bá ṣe ń gba fóònù yín báyìí màá kó fún yín ni. àbó yàwòrán ni fóònù seventy five thousand naira náà kó lọ bí báyìí lólo jẹun gan tó fi jẹ pé fóònù ọyà sọ fún mi lólo jẹun tó fi jẹ pé fóònù tèmi náà wá mú. iye tí mo jẹun náà pọ̀ díẹ̀ náà ni o ten thousand naira ni mo jẹun. ten thousand naira. ah pàdé mi ò yẹ kó o jára ẹ̀ mo ṣe ń wo bọ̀bọ̀ yìí ó ti gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn pàdé ẹ̀ ni o wọ́n ti ta fóònù ẹ̀ jẹun mo ń já ẹ tọ́ òde já o dábàá tábà ní kí bọ̀bọ̀ yìí mọ̀ ká sọ pupa ẹ̀ yìí ká sọ di dúdú fún un. orí àwọn yìí pé ọ̀gbẹ́ni pélé ilé iṣẹ́ àwọn ilé ilé èmi kọ́ orí àwọn yọ ilé iṣẹ́ náà náà èmi kọ́. Ah, ìyá bíríkì ìyá bíríkì ẹ̀wọ̀n mi rán. Ah, ẹnjìníà kí lè ṣe ẹjọ́ kí lè ṣètò yọ ọlọ́run wá ṣe ẹjọ́ ẹjọ́ kí lè ṣe ẹjọ́ máa fún ifo yìí yé yé máa fún ifo yìí fọ̀rọ̀ náà ṣàánú mi fọ̀rọ̀ náà ṣàánú mi yé ìyá mi ní jẹ́. mo sí ẹ nínú. nílẹ̀ chief ṣé táyàn bá báyàn lájọṣepọ̀ ẹ ẹ lè ràn yàn lọ́wọ́ ni. lè má lè ràn yàn lọ́wọ́ lábàjọṣepọ̀. èmi ò ń ṣe oníranú obìnrin o. táwa ló sọ pé oníranú ni kíní gan o kò sí ọba tó special bẹ́ẹ̀ kí ni. ẹ fi mí lè nítorí mo dẹ̀ wá rọ̀ lọ́wọ́ wá sọ́dọ̀ yín. wo wo one fifty rẹ ebi one twenty ló fẹ́ one fifty ní. Hmm? tó bá dẹ̀ ló ṣe owó yẹn lè máa yọ. tójú mi máa rí ní ṣọ́ọ̀bù ní everyday wàhálà lónìí wàhálà lọ́la ó tẹ̀ tí wàá sùn. bọ̀bọ̀ dá mi ó dá mi ẹ̀wọ̀ ẹ̀yin lẹ́ máa tẹ̀kẹ̀ yìí sí o ẹ mọ̀ pé tó bá ṣẹlẹ̀ tán sí kò sọ̀rọ̀ ẹni tẹ́ máa dá sí ẹ ṣáà rí bá ṣe tó ẹ rí bá ṣe wà. Ah, mọ́mí ẹ káàbọ̀. ẹ káàbọ̀ mọ́. ẹ ń bi mí pé kí ló ṣe mọ́ mi ṣe bójú iná ṣe wálé ìsìn ta kí wọn tí wọn dáhùn. ẹ ẹ mo mọ̀ náà ṣé wọ́n rí mọ̀ tí mọ́mí wà ni. èmi náà rí àmọ́ mi ò mọ nǹkan tó ṣe wọ́n. mo ti máa ń sọ fún ẹ má fi ronú payá yìí o mo ti máa ń sọ fún ẹ bẹ́ẹ̀ mo ti mọ́mí wà yẹn mi ò láìkẹ́ ẹ̀ náà. mi ò mọ nǹkan tó ṣe ẹ jẹ́ kí n bẹ́ẹ̀. ìyàwó lè lọ bá wọn wọlé lọ bá wọn náà. ojú ẹni máa là á rí ọ̀nà òjò pàlàpà ó di àmúgùnfìwúrẹ́ kí ọlọ́run má jẹ́ kí àìní ó sọ ẹni dẹni yẹpẹrẹ láwùjọ wọ́n ń tẹ̀ ọ̀gá mọ́ ẹ lọ́kọ́ láti yàn náà. báwo kí n bẹ́ẹ̀ nu campus lọ́la padà kò sí wàhálà. kò ní customer care kàn nínú bó ṣe máa padà ríṣẹ́ same thing bọ̀kọ tó ríṣẹ́ yẹn ló bọ́ síbi. ṣé o mọ̀ pé lecturer yẹn sọ pé um, ah, ìwọ ló mọ̀ ó kúkú mọ̀ pé bó ṣe máa ń sọ fún wa náà nìyẹn tá a dẹ̀ máa ń gbọ́ wo Tóyìn thank you so much o ṣé mo dúpẹ́ o hmm. tí kò bá kí n ṣe ọpẹ́lọpẹ́ lára mi gbogbo àwọn exams tí mò ń ṣe níléèwé gbogbo ẹni mo máa máa fẹ́ o tí má dẹ̀ fi ń fẹ́ o bẹ́yẹn ọ̀nà dà tí wọ́n fi ní lé mi dànù kúrò níléèwé. bọ́ nísìnyí ẹ jọ kí ló dé tẹ wá ń tèkẹ́ pásínà báyìí tó bá jẹ́ pé mi náà ni mi ò mọ̀ ṣé mo máa bá yín pé kẹ́ ẹ explain fún mi. Tóyìn ọ̀rẹ́ mi dábàá níbi síbẹ̀ kà kú síbẹ̀ ah, Tóyìn you are so brilliant. bẹ́ẹ̀ ni ọlọ́run kẹ́ ẹ gan-an ah, ọlọ́run kẹ́ ẹ Tóyìn ìwọ tó jẹ́ pé kí lẹ́tírọ̀rà tó sọ ha o ti mọ nǹkan tí wọ́n sọ kó tó sọ ó ó ti mọ ibi tó máa end sí. ó tiẹ̀ ti wá dá mi tẹ́ bá dé yẹn ẹ má gbèmí gun iṣẹ́ aáyán torí kẹ́ má lọ jẹ́ kí orí mi lọ máa wújú iṣẹ́ ọwọ́ mi lọ ẹ bọ́ síbí. ọlọ́run. Ah. ẹ wọ ẹwẹ gbogbo ìbílẹ̀ sí yorùbá ṣé mo kó mi ṣẹ̀ṣẹ̀ wọlé mi ẹ máa ní láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹ máa jọ ìwà ṣe gbọ́. ọ̀rẹ́ mi ẹ bóyá ṣe dá láti bẹ̀rẹ̀. ọkọ mi ọmọ ìgbàlá jọ bí ọmọ ológun dúdú báwo ni. mo wà ókè. ẹ̀yin kan ṣe wá. bọ̀dá mi ń kọ́. ẹ àlàáfíà la wà. mọ́mì kò sówó lọ́wọ́ mi o. ẹ mo ní ìdánwò oúnjẹ mi ti tán ó dé láwọn handout kan tó níta ara ó dé wà very important like ẹ mọ̀ pa ní pẹ́ bẹ̀rẹ̀ exam. níbo ló ti fẹ́ kí n rí yẹn. mọ́mí kò sanwó lọ́wọ́ yín bá òun. mọ́mí mi ò máa ṣeré kò máa sanwó kankan lọ́wọ́ mi. kódà mo ti gbọ́. àtẹ̀gbọ́n ẹ̀ á mọ̀ tá a sáré sí a sáré sọ́tún a sáré sósì. ọmọ tá a bá rí gbàjọ ní sùúrù díẹ̀ ṣùgbọ́n ọkọ mi. ó yẹ má jẹ́ kí n tọ́ yín wọ́n ti fún mi wọ́n ti fún mi o. ẹ sábà mi try. ọ̀dà ọlọ́run wà pẹ̀lú ẹ o. ọ̀rẹ́ mo tún máa padà pè é. ó ṣe ó dàbọ̀. Yeah omi wo la wá mọ̀ tá à ń rẹ́ lásì báyìí. mo máa lówó mo dẹ̀ máa lọ́lá níwọ̀n ìgbà tí mo bá ti gbìyànjú ọ tí mo dẹ̀ ń tiraka ìgbìyànjú mi á rere. àrò pé kí ló ṣe é tàn sọ̀tàn ó kàn ń wẹ́kùn mò ń wẹ́kùn mò ń sọ anything ẹ Tóyìn kí ló ṣe é. sọ̀rọ̀ àbí. ó ṣáà kí n sọ ọmọ kékeré kí ló ṣẹlẹ̀. ṣọ́rọ̀ mi ò wá tẹ́kùn ni ṣọ́rọ̀ mi ò tẹ́kùn mo mọ iye textbooks lẹ́yìn méjèèjì ti ní simẹ́sítà yìí olóyè àǹdà ọ̀tẹ̀ ti ra èmi nìkan iná ni tó bá fẹ́ kàwé máa ní láti lọ sí láìbírì bí mo ṣe wá kò sí one thousand naira kò sí lákàntì mi tó bá dẹ̀ pélé ó máa sọ pé kò sówó kò sówó kò sówó. ẹ ìyẹn ò wá tẹkàn ẹ bẹ́ẹ̀ ni kò tẹkàn. ṣé torí ọ̀rọ̀ Facebook attend out ló jẹ́ kó wá bójú jẹ́ tó báyìí. kí ló dé tí mi ò ní bójú jẹ ìwé kọ́ ni mo wá kàn school nígbà tí mo bá tún wá rówó fi ra owó yẹn. ọ oh, oh, má wọrí any health? tí bá lè rẹ̀ dá mo máa ṣe fún ẹ at least bó tiẹ̀ jẹ́ two or three textbooks ìwọ náà lè rà á ṣòtìgbọ́ ẹ kí ni à ń bára wa rìn fún tí mi bá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ ṣòtìgbọ́ bóyá ojú ẹ̀. má sunkún mọ́ náà. tí mi ò bá ti dùn wá dùn. ọ̀rẹ́ mi ti lóun máa ra àwọn textbook sí fún un kí wàá ló tún wá fẹ́ kú owó tí ò dẹ̀ sí lọ́wọ́ tèmi náà ni ṣe pé bóyá ìwà tèmi náà rí bẹ́ẹ̀ mi ì lówó lọ́wọ́ ni ó kéré ó ti tó ẹ ó yá rẹ́rìn bẹ́ẹ̀ yẹn ó ti tó ah, ṣé ẹkún ló fẹ́ sọ problem ẹ ni ẹkún ló máa dowó fún ẹ dá mi lóhùn ìyá rẹ́rìn náà tó yẹ fi sórí tòmátò rẹ́rìn-ín. rẹ́rìn yeah uh, you know mo lecture for two pm uh, eh, please one minute one minute mr salami. sir. ẹ yíra. ok ẹ mọ tó máa ṣẹlẹ̀ tí n bá ti sọ̀rọ̀ pẹ̀lú yes sir. Uh, sorry. Uh, yes, uh, eh, Jaka link up for 2 p.m. Uh, ah, okay, okay, good. Uh, okay, Jaka the new staff club. Mm, all right, that will be fine. Thank you, Oshé. Okay, bye. Um, Olúwatóyìn Adégbẹ̀san. you applied for this government um, scholarship. And it is my delight to tell you that you have been considered. Congratulations. Now, Obebe fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí uncle. Ìwọ ló mọ̀ bí tí o ti ń bọ̀, ìwọ Once again, congratulations. Yeah. You pé mo rí pé oore ńlá lọ́nà ṣe fún wa nígbà tí mo rìn sí class of dúpẹ́ fọlọ́run pé ọlọ́run dáadáa lọ́lọ́run wa ọba tó hùwà dáadáa sí wa tó tún ṣe wá dáadáa ah mo dúpẹ́ o àbẹ́ẹ̀rí ọjọ́ náà rèé bí àná yìí ibò ló ń tán lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí hmm. tó tó rẹ ọlọ́run nítèmi kàn mọ̀ ni pé ó máa ń dá kíyàn febi panú nítorí ayọ̀ àwọn kan wá wà ẹ olówó ayé olówó ayé láìsí àwọn kò sí ní tíyàn lè dà bẹ́ẹ̀ irọ́ ni ọlọ́run nìkan ni ò lè disappoint yàn wà ló nígbẹ̀kẹ̀lé kan bì kan ah, yóò já yàn kulẹ̀ ni pàápàá jùlọ sí àwọn olówó wa tá à ń wò yìí a ní ó dẹ wọn ṣe báyìí wọn di báyìí wọn di wọn di gba irọ́ náà ń pa àfọlọ́run nìkan mo dúpẹ́ ọlọ́run ah ọmọ mi oríire tó o dojú tì mí ẹlòmíà gboyún ní yunifásitì ah bẹ́ẹ̀ kò jẹ́ kówó wọgbó ah tó jẹ́ ẹ̀mí mi dókítà tó fẹ́ dà èmi tiẹ̀ mọ̀ pé gbogbo ẹkún wa ti fẹ́ dẹ̀rín gbogbo ìṣòro wa ti fẹ́ dìpẹ́ tẹ́lẹ̀. ó tiẹ̀ ti dẹ̀rín ni ó ti dẹ̀rín ni. mọ́mí ọlọ́run máa tóbi lọ́ba gan-an ṣé wípé tóyìn lè kàwé pẹ̀lú ìrọ̀rùn gbogbo nǹkan tí wọ́n bá máa ṣe kí wọ́n máa tẹ́ pamọ́ kí wọ́n dẹ̀ máa múra sí i. èmi kò mọ bá ṣe ṣe dìsìn kò yé mi tí bá ló yé mi rán ni ẹ dókítà wa nu ọlọ́run mà dúpẹ́. àbúrò mi. Ah. Ah, kí ni kí n wá lọ sí fún yín báyìí torí tá a bá ti báyìí méjì ní báyìí ah, tó tún wá jẹ́ ọjọ́ alárinrin báyìí ó yẹ kí ló ti láìpẹ́ jù yẹn náà ilá ni ilá lásèpọ̀ mo sì ẹ̀ bàjẹ́. jẹ́ kí n lọ́ba ẹ̀ sí ẹgbẹ́ jẹ́ lọ́ba yìí ah, dáná ọ̀rọ̀ kò ṣe o èmi ní ìtọ́jú. ṣé n dọ̀ kí ni kí ni mo tẹ́. wàá ṣe kò ní bá mi wọ́n yẹn ti sọ bẹ́ẹ̀. tọ́lọ́jọ́ ìmọ̀ ń gbọ́ pé bí wa ìkíní kan kìnìún kan báwọn níṣẹ́. ebi ah, ọ̀rẹ́ mi wà ní. mi trọ́sà ń bọ̀ ṣe o. Mm-hmm. Mm-hmm. tí mo dẹ̀ ń tiraka ìgbìyànjú mi. èyí ni mo kọ́kọ́ ń dúró dè mo ti fẹ́ máa jáde lọ. ẹ má bínú fóònù mi wá dà. mo ti parí àǹtí fún ìrìnnì. wá o fóònù ti wá padà sí normal condition ó ti wá ń ṣiṣẹ́ perfectly báwo lè ṣiṣẹ́. àǹtí ó kéré gan-an náà kọ̀ǹpútà engineering ni mo kà ní school kódà àwọn software kan wà tí mi máa ń lò tó jẹ́ pé àwọn ordinary phone repair àwọn ò ní nǹkan tó jẹ́ kí mi fi ṣe nìyẹn. Ah, ó ga ọ tó o graduate ni mí. of course i'm a graduate even second class upper ni mo ní ní engineering tí mo lọ. ṣé wàá rí iṣẹ́ tí ò sí ní tó jẹ́ kí mi náà rò pé kí n máa dọ́gbọ́n ṣe fóònù kí n máa fi wá nǹkan jẹ ó tún fà á ní ìyàntí. ẹ eh, ya sorry akúkú dá alágbọ́rọ̀ ọlọ́run. àmì o àmì. kí ló wá lówó mi báyìí. two thousand five hundred three ninety. ẹ gbà five thousand naira lélẹ̀. five thousand naira. èèló wa ni five thousand naira. èmi nìkan tán bẹ́ẹ̀ àti ṣé èyàn kì í ṣe ọmọ nàìjíríà ni. ọmọ bọ̀ wá ni ọmọ nàìjíríà ni mi of course. bí nǹkan ṣe scarce tó báyìí kò dọ́dọ̀ yín. Ah!

mo ti bọ́ ma. bí mo ní wọ́n kọ́ ànáwọ́ sí o ebi ò ní pa àwọn náà o. àmì o. ọmọ kí àwọn àbúrò ẹ o. ọmọ àgbọ̀ ma. báwo ni ikú ẹ ọ̀rọ̀ bá mi kú sí i. ẹ ṣe máa bọ̀ ọ́ bá mi kí àwọn àbúrò ẹ. ọmọ àgbọ̀ ma. ó dàbọ̀ ó dàbọ̀ ma. ẹ ṣe gan àǹtí ẹ wo ilé wa gangan ni ẹ wò yẹn kódà mọ́mì mi ló dúró yẹn ẹ ṣe gan kẹtí kí ẹ dáwọ. máa yíra. all right. mọ́mì ara àwọn kọ́sítọ́mù àti máa bá ṣe fóònù yìí ọlọ́run má bá mi kẹ́ ẹ̀ báwa wà ní báwa ní ọrọ̀ ajé lè ní. ẹ wo ajé wá díẹ̀ mà. a dúpẹ́ fọlọ́run. ọkọ rẹ̀ mi díẹ̀ ni mọ́ mi ṣé mo rí nǹkan jẹ mà. ò jẹ́rìí ìwọ̀nba tá a bá nínà lájọ pin. ẹ trust yín. Ah, máa wọlé bọ̀. ó trust yín mọ́ mi. ò jẹ́rìí níta bá nínà lájọ jẹ gbáà ní tẹ́lẹ̀ gbé. ẹ ṣe mọ̀. pẹ̀lẹ́ kó àtàárọ̀. is Adwoke Sẹ̀sùn, a graduate of computer science, ó tún rẹwà lọ́mọkùnrin. Ó mọ bá ṣe ń báyàn sọ̀rọ̀ láwùjọ. Fọlákẹ́ ìjáde orí èkó ni. Sẹ̀sùn. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni I'm in love. there kí wàá ní gbogbo eléyìí báyìí ẹni tá ní ká gbọ́ fèsì ẹ̀ka tó sùn switch off switch off ní fóònù ẹ̀ sọ hmm, ṣé màá lè rọrùn lálẹ́ yìí. wrong. ò bá síyọ̀ nínú ọbẹ̀ ọbẹ̀ kì í dùn tí ò bá sí ọlọ́run nínú ayé ẹ̀dá ẹ̀dá kan ń ṣe lọ́sàn tí ò bá sí ìwọ nínú ayé kí ni mí. ṣé lóòótọ́. àlàáfíà fún yín nínú ilé yìí o. Ah, mọ́mì. ìyàwó mi báwo ni pẹ̀lẹ́jẹ̀ ẹ máa kú tọ́jú ara yín. Ah. mọ́mì ọlọ́run ló ń tọ́jú wa. mọ́mì ṣọ́kọ̀ ojú epo. Ah, ọkọ̀ ojú epo àdúpẹ́ àdúpẹ́ tí mo bá yín láyé àtàlàfíà. ẹ mú mi jẹ́ bá yín gẹ́tì. ẹ jẹ́ kí n sinmi díẹ̀ náà ah, àbẹ̀rẹ̀ ṣọ ọlọ́run mo ṣà ń sọ mo ṣà ń kọsẹ̀ ni bí mo ṣe ń bọ̀ yìí mo ṣà kọsẹ̀ ni. Ah, mọ́mì ẹ̀ ń kọsẹ̀ èmi ò lè wá báyìí sọ fún mi. Ah, èmi ò wá rántí kà o. <laughs> bóyá bí ẹ̀mẹ̀wàá. <laughs> ẹ̀mẹ̀wàá lọ́nlọ́ àdúpẹ́ fọlọ́run <laughs> pẹ̀lẹ́dìá báwa ni ìyàwó mi ṣáwọn bèjì ń kíìkì a dúpẹ́ lọ́wọ́ náà. Ah, mọ́mì ah, ìbejì báwo rọ o ẹ̀ẹ̀kan ni mo fẹ́. Ah, ṣé òun wàá lọ ọlọ́run tó ṣe síbẹ̀ èmi ò lémi ò gbé ìbejì ń tèmi ìbejì lèmi fẹ́ ń tèmi. mi ò wé ọkùn ti dá ọ. ẹ̀yin ọmọ ayé ìsìn ẹ ti yọ lẹ́jù easy way lẹ ṣáà ń wá. torí tó bá ti ń di méjì ń sìn mi nìyẹn kéèyàn kan wá dúró sáyẹn mi àtọkọ mi máa fi gáàpù sí ni. ọ̀dà oyè ọlọ́run. <laughs> Mummy ẹ̀wẹ̀ jẹ́ ní ọba yín gẹ́ẹ̀tì oúnjẹ tí mo jẹ tó. Má máa fún ẹ stress kò ṣe é gan. Báwa tó wẹ̀ ń eh, jọra wọn. Mọ ìjẹ́ àbáwá náà kọ̀. Àdúpẹ́ fọlọ́n ṣòrí báyìí wípé kò sí ntọ́nà òun lè ṣe. Ah, mo máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. Ṣé èmi náà kọ́ yìí? Ṣòrí pé n tí wọn bá gbìn ló máa ká. N tó bá gbìn ló máa ká. Bàbá ẹ̀ náà lè ṣe nǹkan burúkú sí ilẹ̀kùn tó lọ so adúpẹ́ fọ́lọ́run adúpẹ́. ọmọ dáadáa lọmọ yẹn ah, ó ń tọ́jú mi gidi gan ah, ìjọba alárùbárí ká ní ma. òrí báyìí àwọn àgbà tó ní kò lè burú burú kó má kẹ́nìkan mọ́yàn ẹnìkan rẹ lórí yìí o. tí ọba ṣe ló máa ká tí ọba gbìn ló máa ká àtẹ̀mí náà ò rúbi sẹ́yìn bàbá yín náà gbà tó wà láyé dáadáa dáadáa ni tí wọ́n náà máa rọ̀ wá lọ́wọ́. ìjọba <laughs> jù. a ní ká wá dúpẹ́ ni kọ́rọ̀ wa má bàa dàbí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ṣe mọ̀ pé ó bẹ́gi dínà ọjọ́ mi ni tí kì bá ṣe ọpẹ́lọpẹ́ yín kí ni àbá máa sọ ní ọjọ́ òní but ẹ ṣe gan thank you very much. dókítà nǹkan tẹ́ ẹ ṣe fún wa ó jọ wá lójú torí ìgbà tó ń sọ pé ẹni ká má san owó kankan tí ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí wa tẹ́ ẹ fi ṣe irú nǹkan báyìí. mo ń gbàdúrà fún yín pé iṣẹ́ tí ọlọ́run bá bá ti parí ó lọ́la máa gbé wá sọ́dọ̀. Ah, àmì o àmì o jésù. ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ ṣe lórúkọ jésù. ẹ ṣeun àdúpẹ́. ṣé wàá rí tí mi ò bá ràn yín lọ́wọ́ ó máa dàbí ẹ̀ṣẹ̀ lọ́rùn mi ni nítorí ọlọ́run kan sọ wípé ká ran àwọn ẹnìkejì wa lọ́wọ́ tá làwọn ẹnìkejì tí ọlọ́run dẹ̀ ń sọ yìí ẹ̀yin náà ni so i'm even happy to work with you people, like to help you guys. So thank you so much. You want money? You o, irú kan sọ wọ́n láàrin òkúta. Mélòó doctor, dókítà bí oyin báyìí tí patient bá wá sọ́dọ̀ wọn, wọn ò ní rẹ́dì assist. But a dúpẹ́ gan-an, ẹ ṣé gan-an. <laughs> Lóòótọ́ ni, àmọ́ irú àwọn èèyàn pọ̀ gan-an. Hmm, irú àwọn èèyàn bíi tèmi wọ́n pọ̀ gan-an, àmọ́ irú Ọlọ́run ni ò sí. I'm, I'm happy to be of help to you guys. Ẹ go. gan. Pẹ̀tì ẹ̀ mo re ẹ ṣé. Ṣíṣe àdúgbò. Àti nice day. Yes, sir. Ah. I for you. Um, um, uh, um, Mr. Deleke. Doctor. Oh ṣeré level tá a wà ní sẹ́yìn kò sí nǹkan tá a ah gosh. ó ti ó ti kọjá agbára hospital yìí ó ti kọjá agbára mi. ah doctor Manika, mà ní gbàgbọ́ nínú yín ju gbogbo eléyìí listen. ẹ ẹ lẹ́sìn ẹ lẹ́sìn. kò sí nǹkan tá a fẹ́ ṣe à ń ṣe ọmọ kékeré mọ́ tá a bá kan wọn máa tanra wa jẹ ni tá a bá ṣe keep chief síbi báyìí wọn á kú. ah ah ẹ má jẹ́ kó kú dókítà kí lè fẹ́ ṣe fún wa kí ni next thing. Eh, chief fúnra wọn mọ̀ pé astrocytoma là ń manage. kò ní kí ọ àwọn náà mọ̀ pé kò ní kí ọ astrocytoma kò ní kí ọ. Ah! so ṣe level tó tó wà sí. options méjìlá ni ah! so ẹ̀yin wá ní kẹ́ ẹ kan uh, the ah! first option ni pé eh, kí a gbé chief travel máa rí ìbọn ṣe máa travel lọ sí àwọn hospitals to ní facilities to lè take care wọn ṣàpè orílẹ̀-èdè wa kò kò sí nǹkan kan tó jọ àlèmátara ìyá ah. wa lọ sí bíi America Israel Indian and all those countries tó jẹ́ pé when it comes to uh, medicals they are very good uh, another option tí ó tún wà ní pé. Uh, fortunately for this country we just produced uh, one young uh, um, neurologist you know, ah. she is very very sound. tó bá wúyàn tó bá léèyàn máa kú ó máa kú. Ah! tó bá dẹ́wọ̀ yẹn tó bá léèyàn máa yè ó máa yè uh, Dr. Mrs. Ajinifuja I think ah! so tẹ bá tètè lọ sọ́dọ̀ ẹ̀ ń sìn torí queue máa ń pọ̀ rẹpẹtẹ ni ẹ̀gbọ́n wa gan máa ń sọ máa ń sọ̀rọ̀ yín ó lẹ́yìn lọ́lọ́run wà lọ́dọ̀ ẹ pé ifo kò sí dókítà tó tún da tó yín láyé yìí. ọ̀dọ̀ dókítà mrs adébísí lọ́lọ́run wá sí kò kúrò ń bí báyìí bọ́t. ìwé ni kílẹ̀ fẹ́ lọ kí la tún lọ ṣe lẹ́kọ̀ọ́ fọ́ mr adeleke mi ò lè wo àrùn tó ń ṣe wọ́n. bíbí ò lè tọ́jú wọn ẹ bá wọlé fọ́ bá rí bẹ́ẹ̀ fọ́ bá rí bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó wà tẹ́lẹ̀ nǹkan tó ti gómìn náà nílẹ̀ dọ́tọ̀ ṣé kí ìlọ ìyàwó ọdún mi ò wọ́n dáta yín lọ iṣẹ́ mi lébi ní nǹkan fún mi èyí mi ò wọ́n náà ẹ̀sùn àfẹ́jẹ́ gan rẹ̀ ẹ má bínú ẹ wọ ẹgbẹ́ kí lọ fi mi kan fún ní láti lọ fi wọ́n. it's okay ah, it's okay it's okay. bóyá mo jẹ mo jẹ má. ẹ ló máa Adeleke ni máa bẹ́ẹ̀ ni máa. Ah, ẹ wò please kúrò ní nǹkan tá à ń sọ yìí ó ti lé gan o ẹ wò ọ́fíìsì dókítà mo ṣẹ̀tì kúrò sí nǹkan tó sọ fún mi ó kọjá nǹkan tí mo lè máa fẹnu sọ fún yín o ẹ wò ṣe náà tó tún máa gbé bọ̀dá mi lọ sékòó wọn ní specialist kan wà lẹ́kọ̀ọ́ náà máa tún gbé lọ o. ìyẹn ni mo ní kí n pe kí n ṣàlàyé fún yín kí ni yẹn ti lé gan o. ìdíṣi tó bá ti ẹ̀kọ́ síbò tó bá yẹ pé ẹ lè ah, ó dà máa máa retí yín. Ah. Ah, kò wọ́n gbọ́dọ̀ sí bọ̀dá àgbọ̀dá mi wọ́n gbọ́dọ̀ Yes, coming. Yes, ma. Ẹ kú ṣẹ́ ma. A ní emergency patient kan láti Ìbàdàn sí Oh, that's true. I got it already. So you just go and do the necessary things. I'll join you. Oh. kẹ́sì lọ́rọ́. dẹ̀ ń tiraka ìgbìyànjú mi àyọrísí rere. so sẹ́yìn dr ajẹnifújà ah, ọlọ́run ṣeun ọlọ́run ṣe bá a wò. ọlọ́run ṣeun. Ah, báwo ni Tóyìn. Ah, ṣé wàá òkè mọ́mì mo máa gbé chief wá sọ́dọ̀ mi ni ẹni tí hospital mi. chief o. chief ọláòṣèbí kan ẹni tájọ ń gbé ní adégbàyè. oh ọláòṣèbí kan ah, kí ló ṣe. ó serious gan o gan wọ́n ní astrocytoma. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yeah that's brain tumor. brain tumor agbolo ti rí à. Ah. Ah, ó ti wà ní grade four nsìn so máa ní láti operate on within four days. but mo kàn ní kí n sọ fún pé mi ò ní ṣe nínú i'm not going to do it. ah oh, ò ní ṣe kilo kí to dé Kilo kí ló dé ò ní ṣe yẹn. wọ́n mi nǹkan tí wọ́n sọ fún yín nìyẹn ẹ má wọrẹ̀ máa máa pè yín all right ma kenny nice day. Hmm. no no way i'm not going to do it. fún yín. irú ẹ̀ṣẹ̀ wo gan-an ni ẹ̀gbọ́n yín lè ṣe dókítà tó fi àkékọ́rí tó sọ pé òun ní dáríjì because mo ti rò láti àárọ̀ but I just don't get it mi lè figure it out rárá wọn ò lè jọ jẹ́ business partners no so what is it. kò yé mi o a ò mọ anybody pẹ̀lú doctor àwọn ẹgbẹ́ ká lọ bá wọn o kọjọ kan bá abẹ doctor o. bọ kí ni doctor yẹn kan fi ra ìpín mélòó ni gbogbo rẹ tí wọn gbé nǹkan tó dé tó ní kọ wá wò ẹ adẹ ń bẹẹ bẹẹ bẹẹ kò dẹ gbọ́ ó ga o abẹ́ẹ̀ tún padà lọ síbẹ̀ yẹn. kí n tún lọ lẹ́yìn tí mo ṣe kúrò lọ́fíìsẹ̀ tí mo di ẹsẹ̀ mú báyìí mo ń gbọ́ ẹkún mú báyìí pé kó jọ kó ṣàánú mi wọn bá kékọ́rí màá mo ní ti kò sí ní ẹjọ́ ká lọ kúrò ẹjọ́ kò ṣe é kò sí bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀. sọ̀rọ̀. sọ́yìn ni ọ̀wọ́n ọmọ ìgbàlájọbí ọmọ ológun dúdú kí ló dé tó lóun ní ṣọpẹ́ṣọ yẹn fún chief dá mi lóhùn má wò mí tó yẹn kí ló kí ló ó ní láti ṣọpẹ́ṣọ yẹn o. Mummy, let me tell you the real fact. There is nothing you're going to do about it. I'm not going to do this operation. You have to do it, Tony. Ah, Bruno, she will mọ orí bàǹtàbàǹtà tí màá yìí ṣe sínú ayé wa ni? Dókítà ìjókòó tó jókòó yìí, má yìí máa gbé nǹkan bẹ́ẹ̀. You know how dead this man is to our family. Gbogbo ohun tó gbé education She ti gbàgbé ni kó tó di pé ìjọba dá sí. Wọ́n lò ní du ẹ̀mí ẹ̀ kí kilo dé kí ló lè ṣe aláàánú ẹ̀ tó ṣe wá lórí bàǹtàbàǹtà báyìí ṣé n ta fi sán rèé. mo mi máa yọ òkè ṣàlàyé ẹgbẹ́ lè wọ́n mo máa yọ òkè ṣàlàyé. kí ló fọ dájú ìjọba pé òbí báyìí ìlú àtọyìn. Tóyìn whatever you have to do this thing aláàánú wa ni aláàánú wa ni ọmọ tó gbé nínú education ẹ. aláàánú wa ni mom i'm not going to do this operation and i'm not going to do it that is just the final. Ah, doing kí ló lè wà ńbẹ̀ i mean what is the rationality behind you sacrificing a man's life to whatever you think it is what is it. ẹ fẹ́ mọ reason àbí ẹ fẹ́ mọ reason fine let's go ẹ jẹ́ ká lọ sínú ward. what are you doing. Nurse, ẹjọ ṣé ọkọ mi wà òkè. madam ẹ fọkàn yín balẹ̀ tí dókítà bá yọjú sí wọn ó máa get better ṣe gbọ́. ọkọ mi. wọ́n gbàdúrà wa ọmọ wa òkè. ó láti wà òkè. mo ṣe ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ bá mi bá dókítà sọ̀rọ̀ kó jọ kó jẹ́ kó perform operation sórí ọkọ mi if not i'm scared. ẹ̀yin sọ̀rọ̀ ṣe lórí wa náà ṣe lọ́wọ́. olúwa tó yẹn ìyá dá mi lóhùn. chief aláṣẹbìkan hmm? ṣe rántí ojú yìí. do you know her? oh i'm i'm very sure pé ẹ ní rántí ó yẹ kẹ́ try láti rántí Tóyìn. ìrírí oh, hmm? kí ló fi fi omi lé nílé ẹ̀ ń ṣe lọ́rọ̀ ẹ̀ṣin òkùnkùn níkà ọ́ ènìyàn ló kà ṣe lọ́rọ̀. tem tá chip aí não. tọ́ ọkọ mi wá bẹ́ẹ̀ mo sì ti ṣe ìlérí fún ọkọ mi ìṣọ̀lá pé ọkùnrin mìíràn ò ní gunrí àyà mi mọ́ ìṣọ̀lá tó kù bá ń rí aráyé dáríjì mí torí ọmọ ni mo fi ṣe ooo. ṣé ń bá mi lájọṣepọ̀ lè ń bá ọmọ mi lájọṣepọ̀. láàrin òun bá ìyá lájọṣepọ̀ ojú kí ọmọ mọ́lẹ̀. operation yìí olúwa sọ yìí má jẹ́ ká ló fún yàn lọ́rùn wá ìná má jẹ́ kí ẹ̀jẹ̀ wà lórí ẹ̀jọ́ bá mi ṣe ẹ̀jọ́ ẹ̀jọ́ mi ti tọ́ ìlú ẹ̀ṣẹ̀ ẹ̀rọ ti wà ní kẹ́hùn. Nurse, prepare him for theatre. Ẹ ṣe wọ́n, madam. Ah, ẹ ṣe wọ́n, mo ti gbé ẹ ṣe wọ́n. sínú tẹ́tà. ẹ ẹ gbé dọ́tọ̀ ni. kọ́mí fòkò sí problem. adé ẹgbẹ́ ẹgbẹ́ ọkọ mi lọ sínú tẹ́tà. madam ẹ calm down. ẹ ṣẹlẹ̀ nígbà tó kọ́ tó ṣẹlẹ̀ sí wọn náà. kí ló ṣe é calm down. kí ló ẹ ní sùúrù. dọ́tọ̀ what is going on here? Oh. kí ló ṣe kí ló ṣe? òkú what is it? what is it? doctor doctor ìbánisọ̀rọ̀. lálẹ́ ọtí bẹ́ẹ̀ lálẹ́ wọ́n lẹ́yìn náà sọ̀rọ̀ sọ̀rọ̀. Oh. ṣe ní kẹsẹ̀ ẹ̀dá ìbámu bùsùn.